ọmọ wúlò mọ́tò ojú ẹkùn náwó ọmọ lọ́wọ́ ni ọmọ wúlò mọ́tò ojú ẹkùn náwó ọmọ tí ó jẹ́ lẹ́yìn fún wa kó fi wọ́n wà. bàtàbàtà bàtà rúgbó. ó náwó ní ìjọba lè gba agbé àjàsá. àròyìn dọ̀kí ni so. Fresh FM nìbàdàn wa. ẹ kú ojúbọ Ajaabale ti dé o lórí Fresh FM tó ilé fàfàlẹ ẹ kú ojúbọ Ajaabale tó ti dé o lórí Fresh FM òkè làfàlà ògidì ìròyìn wa láti inú àwọn ìròyìn tó jáyé Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlẹ̀ ó ṣe bọ́mà kò dẹ̀ ṣe tà mí sí i ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajá balẹ̀. balẹ̀. ajẹ́ yẹ́sìkẹ́ ojúmọ́ tó máa mú jẹpo ní o ilẹ̀ tó máa mú jẹyọ lónìí ká tún ṣe bẹ́ẹ̀ ká tún rí mádùnmádùn bàbá oyin jẹ ni o ìkànnì fresh fm lágbẹ́tù ti ń kìyìn one zero five point nine ìkọrin níbi láàrin kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín ètò ti máa rìn kíkìrín jáde ní gbogbo ìgbà àti nígbà gbogbo challenge la wa nìbàdàn nílé olúyọ̀lé ìlú tí gbé onílẹ̀ títún gbé àjèjì ìlú tógun òkórí tógun òsì ní kó nígbà kọ̀ọ̀kan olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ náà látún ti yọ àwọn ìròyìn tẹ́ láǹfààní láti máa jẹ ìgbáládùn rẹ̀ ní gbogbo ibi tí ẹ láǹfààní láti ní àárọ̀ tèmi lọ́jọ́ gbogbo àbí àbá dá pátápátá gbogbo tá à ń ta sí yóò ní àlùbáríkà èní ní ọjọ́ kọkàndínlógún ṣẹ́ẹ̀rí nineteen tó lòun òdìbò kan sí hmm, táyọ̀ mi àti dógún rẹ̀ ọ̀làgbára gidi gan ní nǹkan fi gun fún wa ọbẹ̀ Èdùmàrè ó fi tì wá ọdún twenty twenty two tá a wá wà yìí tèmi tẹ̀yìn wọn ò ní fi wá ṣètùtù lóhùn yóò sì tù wá lára ni ó pe february yóò bá èrè ó mọ̀ létè kan bí àdáwọ́ ìpò wa wà ní o ọmọ yín ló ń kín ọ̀rẹ́ ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ oyè tayo ọ̀làdìmẹ́jì mc hansom agúnrégé lédè yóò máa gúnrégé fún gbogbo wa náà ni lọ́wọ́ lọ́mọ wa ń tèmi fèrè àfọ̀n etí ayọ̀ ni ẹ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ yẹn máa rí pé tí kò kúkú rí bàtà kan ò ilẹ̀kẹ̀ ìbàdí tá a ṣẹwẹ́ṣẹwẹ́ kò ní í mọ lẹ́yọ kan tẹ́ ẹ bá gbọ́n ìta náà ń buná yẹ̀rì ńbẹ ní ẹgbẹ́ mi yà yín <laughs> aṣọ rẹ̀ iná ni <laughs> abẹ́ lẹ́yìn káfí ọ̀páná studio káfí náà ra aṣọ mi. nígbà bàdé lọ́dọ̀ táyọ̀ òbí láàárọ̀ yìí sẹ́yìn wọ́n wà lórí Facebook ẹ̀yin náà ẹ fojú yín ràn jẹ̀jẹ̀ pápí ní ìsìn bàbá àná apá bí òlè apá kejì ló fi ná sí. <laughs> ọlọ́run ẹlẹ́yìn. sórí ìjọ kan ní fọláwọ́ dùpọ̀ màrá mu ò sí ní mọ̀ torí kọ́ ló ètè rí ọ̀sàbàtò rẹ mu náà ní. ọlọmọ bọ́lá ń ṣe ṣe ah. ọlọ́run òjò jẹ́ péńtà ọba. amúnìyàn ọba torí ẹ̀ fún mi láwọ́ọ̀dù ó tó bẹ́ẹ̀ ah. ìgbà ìgbà kí ni ah. nìkan kọ́ ló fún mi láwọ́ọ̀dù tí wọ́n fẹ́ gbà wọ́ọ̀dù lórí ara mi mú mm. lórí pé ojúloge ni mí pé má rìn dọ̀tí ni mí ìwọ gan mọ̀ pé mm. wọ́n mọ̀ fọkàn kó àwọ́ọ̀dù tẹ̀lé ọ lẹ́yìn ni wọ́n máa ọkọ̀ kó àti wọ́n yọ káàdì fẹ́ sí ọ tẹ̀lé ọ lẹ́yìn àwọn oní ẹyọ káàdì fẹsẹ̀ sájà fi yàn lẹ fankẹ́ra lé. ọ máa jẹ́ kí ẹ̀mí kẹ́mi ọ máa bàlẹ́ àwọn èèyàn tó ṣe pé ọkàn jẹ́ fáànù mi tí ń fẹ́ mi fẹ́mi nífẹ̀ẹ́ ti ìdọ̀tí ọkàn. ok ìfẹ́ eh, abẹ̀bẹ̀ gbígbà abẹ̀bẹ̀ máa ń lóorun la yìí gbígbà èèyàn máa bẹ̀bẹ̀. èèyàn mélòó lọ́wọ́ àbájá bàbá àdìjọ́ mẹ́ẹ̀ẹ́dún ńgbọ́ bá rí táwọn fáànù mi tí wá eh, sí ibi pati wọn. ok ẹ wo ẹ fi táyọ̀ ọkùnrin lẹ o kò lè rí ọmọ wíì náà ni torí parí tí ò wí ẹ káwá ọmọ fẹ̀kì mò ń júbà lọ́wọ́ apẹ̀tẹ̀ ọwọ́ mò ń júbà lọ́wọ́ apẹ̀tẹ̀ ẹsẹ̀ mò ń júbà lọ́wọ́ àrùn tó fi dé kọlọ ládéládé ojú ẹgbẹ́lá níjọ níjọ akó ojúmọ́ sàràkí sàràkí kálukú wa ló ṣe pàtàkì o aṣọ pàtàkì ọrùn wa kò ní í daṣọ yẹ̀yẹ́ kò ní í daṣọ ẹ̀sín kò ní í daṣọ ọ̀dààmú kò ní í daṣọ ọ̀fọ̀ òǹkálukú wa pátápátá láàmú ní ohun rere ṣe lágbára olúwa ojúmọ́ ayọ̀ òní ọjọ́ àbámẹ́ta sátidé ẹni ẹ̀jẹ̀ ta ẹ̀rin ọjọ́ ìkọkàndínlógún gẹ́gẹ́ bí táyọ̀ ọkùnrin bó ṣe ti wí tó pé ọ̀kàndínlógún tábàpọ̀ òun ní bó kan ṣe òní ni o ohun gbogbo tiwa yóò mọ̀ pé yóò mọ̀ gún yóò mọ̀ dúró déédéé ni tọ́ba bẹ́ẹ̀ ìròyìn ajá balẹ̀ iná látọmúwa kàyín mọ́lé five point ilé orin challenge nílùú Ìbàdàn bẹ́ẹ̀ ti gbádùn ìròyìn ajá balẹ̀ lójú títò ní ọjọ́ mẹ́ta táì mọ̀ pa aago méje náà láàgbé dídá aago mẹ́wàá àwa ní fìdùn yín àníwáráró ànínà pẹ̀tì dánilágara débi tá a fi àkókò ṣòfò ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá tó kó wá sóde o Saturday Punch lápá àfíà mi Saturday Vanguard lápá ọ̀tún lọ́wọ́ mm. tárin mm. Saturday tún wá Saturday Sàngàn ọ̀gbẹ́yìn ọ̀tọ̀ Olùtayọ̀ Fálétí mm. yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ̀mí g o Mami jp iṣẹ́ oríran àwa ńlá wa ń ṣe òkàlẹ̀ lọ́bọ̀ ọmọ. àdúpẹ́ o ọbẹ̀ ìdùmàrè tó tún jẹ́ kí atúbà yín lálejò ó yá oyin ti dé o ẹja rọra mọ́ bùkà mọ́ ńlá torí màdùmàdùn tẹ́ ríhùn náà ni adùn oyin bá a ṣe ń kí ládéládé lóyè lóyè táǹkì gbogbo ọ̀tọ̀kùlùlù tóyún onútàṣẹ́ ẹ̀dí làárọ̀ tòní ẹ̀já bẹ̀rẹ̀ sí ni mọ̀ mú kókó kòkó kókó rí ẹ̀ bóde bí ìṣe titiwa o hmm. torí ẹ ti mọ̀ pé gbogbo fìlà tíròyìn bá dé wá táyọ̀ mi lọ́mọ àṣìṣe. kọ́gẹ̀lẹ̀ tí ó yẹ bá ó ti wù kọ́ yáyáyá tó àbí. kọ́ pé òun gbé ló ṣí táì ìwé ìròyìn Saturday Tribune ga ò ní wọ́n kọ́ sí o ìròyìn sì rèé gbajúgbajà ni kò síwèé léyìí tí ò káwọn láàárọ̀ yìí kárí ayé ni bí aṣọ búrẹ́dì tẹ e dókè òkun ọ̀rá iná ìbúra o ní ojú ìwé káfíìrì sí àmọ́ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ ni wọ́n fẹ́ àkórí ẹ̀ sí ojúde nínú ìwé ìròyìn Saturday Tribune tí wọ́n fi pé ru ọmọ jẹjẹ mm. Nick Shumani bí yóò ṣèlú ọlọ́ all progress apc ń bẹ̀ jẹ́ pé lẹ́ni èní lè ní jẹ́ wọ́n ó ṣe ìbò abẹ́nú ẹgbẹ́ ọ̀hún wọ́n ó sì fa oyè jáde lẹ́ni ó jìgbò fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́dún 2022 tàyí náà ni o wọ́n ní pẹ̀lú bó ṣe wá wà ní ẹ̀rú tilẹ̀ tó ń kálukú ti ń kọ́kì wọ́n ní ìjọba wọn pé àní-àní ò sí ẹnikẹ́ni bá pé ọ̀fọ́n gbá wọ́n ti ṣetán láti kóná òfin lórúfẹ́ ẹni bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ gẹ́lẹ́ onílẹ̀ NSCDC là ń pè bọ́ọ̀ o fẹ́ gbé iná wá lẹ́nìí àwọn táwọn ó bù pa àwọn ò sì ní gbàlẹ́rọ̀ torí ìkòkò ní gbẹ̀yìn kọ́ gbaṣọṣọ òun làwọn ó fi ọ̀rọ̀ náà ṣe o à ń bẹ̀ lójú karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ní tiwọn ìròyìn ti ìwé ìròyìn Saturday ìròyìn yẹn ojú ìwé kejì ní ọgbọ̀n ni àwọn fi há sí. ọ̀dà kò burúkọ̀ bàjẹ́ tó bá ṣe pé ìròyìn tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀ṣun ni lórí yangan ni wọ́n fún tíkẹ́ẹ̀tì lọ́rẹ̀ẹ́ dépò gómìnà ilé ọ̀sán àgùdù rẹ̀ láàrin Gbóyèga Oyètọ́lá tó ń ti ẹni ó ti fìgbà kan rí náà ṣe gómìnà rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá wọ́n pé àwọn alátìlẹyìn wọn òǹkàlùkù wọn wọ́n mọ̀ gbé àsíá wọn lọ́wọ́ gògògò báyìí ni wọ́n ń pẹ́ nẹ́kẹ́ lónìí ńlá mọ ọmọ ọkọ làásì ẹgbẹ́ wá wò nípínlẹ̀ Ọ̀ṣun tó àwọn ẹ̀fìkì lọ́lẹ́ ẹ̀ bù yàn tá ẹ bẹ́ẹ̀ pẹ́ ẹ fẹ́ sẹ̀yà bí ẹ̀yìn ẹ̀yìn tá ẹ bá jẹ́ alátìlẹyìn igun méjèèjì tá ẹ fẹ́ domi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ bá gbé mu yẹ́ rí pé ike ni mú o bó sì gbé ẹni ọwọ́ bábà láì tiẹ̀ ní mọ̀ọ́sẹ̀ tún fún ajá ẹni ìkìlọ̀ tí wọ́n ń ṣe ìta gbangba àwérò méjèèjì tọ́ba wà wá sóde ìròyìn bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń ògbóǹtagì olóṣèlú náà ni ẹni ọ̀hún ṣe Adébáyọ̀ Aláwọ̀ Akálà ẹni tí ó jẹ́ wípé wọ́n ti fífi eérú fún eérú fífi èrùpẹ̀ fún èrùpẹ̀ rẹ̀ lánàá wọ́n gbé àwọn lóko lókì ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kódà igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀sínbàjò ṣe ìpínlẹ̀ ìyún eh, onímọ̀ ẹ̀rọ abíọ́dún ṣèyí mákindé wọ́n pé wọ́n ṣe àpèjúwe adébáyọ̀ aláwọ̀ akálà tó dolóògbé gẹ́gẹ́ bí kò ṣe é mọ̀ní láwùjọ tó sì jẹ́ wípé mọ̀ní gbàgbé iná ni ní gbogbo ilẹ̀ wa nàìjíríà abádé ìta gbangba ìwé ìròyìn ti Saturday Punch ẹ gbọ́ bí ètò sí kẹ́yìn ajá mi. ṣàlàyé ìròyìn Saturday Sun eléjáde láàárọ̀ yìí gbàgàdà sí wọ́n sì dà sí ojú ìwé kẹta àti ojú ìwé ọgbọ̀n nínú ìwé ìròyìn ọ̀hún rèé o lójú ìwé kẹta ni wọ́n fi léyìí sọ̀dọ́ sí àkórí ẹ̀ rèé lójúde níwèé ìròyìn Saturday Sun wọ́n ní ní báyìí eléyìí tó jẹ́ àwọn iléeṣẹ́ mójútó ọkọ̀ òfurufú ní Nàìjíríà ṣe àfikún owó eléyìí tó jẹ́ owó tíkẹ́ẹ̀tì fún àwọn tí wọ́n bá ń wo abala tí wọ́n ń pín ẹkọ́nọ́mì wọ́n ní wọ́n ti fi ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà wọ́n ti fi kún iye owó eléyìí tí wọ́n ń wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fifty thousand naira ń ló lé sí à ń bọ̀ ńbẹ̀ lọ́wọ́ eléyìí tó náà tún tóbi ńbẹ̀ wọ́n ní lórí fà á lọ́gbọ́lọ́gbọ́ lọ pé ọ̀rọ̀ cocaine ó gbé cocaine kò gbé cocaine eléyìí tí wọ́n bá bá Kyari tí wọ́n bá fà wọ́n ní tòun ti àwọn mẹ́rin yòókù wọ́n ní ọjọ́ ajé Monday ìní wọn mọ odó wọn ńlá sí lórí ọ̀rọ̀ náà ìwé ìròyìn sísan ìlọ àwọn ìròyìn yẹ láàárọ̀ yìí. ọ̀dà ìkúrò ìròyìn ti di pọ̀n bẹ́ẹ̀nbẹ́ẹ̀ òkè pọ́npọ́n tọ́jà ti ọ̀rọ̀ tí ń jáde lágbo òṣèlú yìí náà ni wọ́n pé àwọn tí ẹni tí ń ṣe olùdíje sí ipò ààrẹ láti orílẹ̀-èdè wa Nàìjíríà ń lọ wípé òun ò ní tafẹ́ nìkan ò tí ń tí sì sọ pé yọ̀ọ́ yẹ́ mọ́ àwọn lọ́wọ́ pé apá àti ẹ̀yà Ìgbò kọ́ ní àlọ́wọ́ lọ́dún 2023 tá a wá lẹ́ni ọ̀hún ó ti bá a bá dé ojú ìwé àrùn Saturday Post tó jáde fún tó jẹ́ òṣèlú yìí náà ni o àwọn ògbóǹtagì ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n pé láì ní tàbí ṣùgbọ́n bọ̀t bóyá ní àní kọ́yá nìkan kan sọ wípé kì í ṣe Tinubu làwọn òròṣọ́ mọ́ndì lọ́dún 2023 o wọ́n nítorí wípé àá àkọlá kò lè wọ bí Tinubu tó bá fi àpèrè tí ààrẹ Muhammadu Buhari tó dìde ńbẹ tó ń bá sì fi tẹ̀dí torí pé ara ìyàwó kan ṣoṣo ni wọ́n ń to aṣọ ọmọ àwọn wo wá ni ẹ wí ó ń bẹ nínú ìwé ìròyìn ti Star Punch gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ lójú. sórí ọ̀rọ̀ eléyìí tó jẹ mọ́ pé ẹ̀yà Ìgbò ni ẹ̀jẹ̀ afúnláǹfààní kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbé tíkẹ́ẹ̀tì ààrẹ lé lọ ìbò gbogbo tọdún 2023 ní ojú ìwé kọkànlá ìwé ìròyìn Saturday Sun ìròyìn kan wà ń bẹ̀ àkórí ẹ̀rẹ̀ wọ́n pe ẹgbẹ́ afẹ́nifẹ́re NBF àti apu àwọn náà ni wọ́n wájú o mímọ́ pé tó tí ẹ̀yà ìgbò náà ni ọ̀rọ̀ sún kàn kí wọ́n gba tíkẹ́ẹ̀tì ààrẹ fún ìbò gbogbo tọdún 2023 ṣé ọ̀rọ̀ tó bá jọun káfíwéhùn afẹ́nifẹ́re ti akérèdọ́lù wọ́n pe àníyàn ní òsì tu ààbò ní ilẹ̀ káàárọ̀ òjire tí ṣe ẹkùn ìwọ̀ oòrùn gúúsù nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní àwọn ò ní fi fúrúlé gbẹ́kẹ́ o àwọn ò mú un ní eléyìí tó lọ. wọ́n ní àní àní òsì báwọn ó ti ṣe múnú o torí pé ààbò ó ṣe pàtàkì lọ́wọ́ ọ̀sàlẹ̀ belenja ni ọ̀rọ̀ ti ń jáde ọ̀dọ̀ àwa ni wọ́n ń sọ̀rọ̀ ọ̀hún ẹni wọ́n ń wí kí wọ́n sọ. wọ́n ṣe rí àmọ̀tẹ́kùn eléyìí tí wọ́n kẹ́kùn rẹ̀ kalẹ̀ ní. apá káàrọ̀ òjìrè níyà yìí wọ́n ní í ṣe ni wọ́n fi ń ṣe ni wọ́n fi ń kọjú ọ̀rọ̀ sí àwọn tí àwọn ipa ń bẹ̀ lódì ìkan tó kàn fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ní ìwé ìròyìn Saturday Tribune lọ́wọ́ òkè láàárọ̀ yìí ti ń bẹ lójúde wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde malam Adamu Adamu ti sọ̀rọ̀ ẹgbẹ́ asu ẹ̀dá kan. oṣù bàárà báyìí oṣù bàmí rèé o torí kìsì ni torí pé kẹ́lẹ́ iṣẹ́ wélé ìyanṣẹ́lódì òun náà lọ bá dé o ẹ̀jẹ̀ o àwọn olùgbébẹ̀ à ń bọ̀ ń bẹ̀ ìwé ìròyìn. gómìnà kò tó yẹ kí gbogbo ọmọlẹ́wà nàìjíríà ọ̀sẹ̀ fún ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC ajúbọ́lá pẹ̀ tinubu ó pẹ́ torí pé báwo bá kì í fún ni àá kì í fáwo ni kò di ààrẹ lọ́dún 2023 ní sanwó wí ìdí abá ìwé karùn níbi tí Muhammadu Buhari tígbẹ́ ti ń sọ fún àjọ kan tilẹ̀ Europe EU pé ẹ wò ó gbogbo àwọn tí wọ́n ya kànáńkòrì tí wọ́n jágbọ́n sí alọ́rùn ẹ dákun ẹ bá wa máa san kóńkó ìyàlọ́ lórí láàyè náà mẹ́wọ̀n ìbò ló ti wí bẹ́ẹ̀ òsì lódìdí lábá ìròyìn yé lójú kẹtàdínlógún ìwé ìròyìn Saturday Tribune tó jáde láàárọ̀ tòní o. ẹjẹ́ ń jẹ́ iṣẹ́ ti Obaseki ti ṣe náà ní ìpínlẹ̀ Godwin Obaseki ló pé òun ti yan àwọn akọ̀wé àgbà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ míì tí wọ́n jẹ́ kí ètò òun kọ́ mọ́yán lórí ọwọ́ apẹ ìkìlọ̀ ń bẹ́ o lábẹ́ yíyàn yín sípò tàbádùn yẹn náà nínú ìwé ìròyìn ti Saturday Vanguard ẹ gbọ́ bí iṣu kú bí ọ̀bẹ sì ṣe torí pé àròjù ọjà ìwẹ̀wẹ̀ ẹnu tán kọ sísọ òròyìn tọ́lọ́pàá la àjẹ́ ètò ní ilẹ̀ Ondo rẹ́rẹ́ mọ̀rún o eléyìí tọ́jú ọlọ́dà onígbòdò hmm. bó ló ti ṣe jẹ́ ẹ gbọ́ dáadáa nínú àjà àbálẹ̀ tòní. lójú ọjà láàgbé ti já a sí i ṣùgbọ́n ìròyìn kan rèé tó ní ń ṣe ìwọ náà sì ti mẹ́nu bàálẹ̀ kílẹ̀ ọ̀yọ́ mákindé náà ló ti sọ̀rọ̀ pé ẹ wò ó a sọ àlàó akálà di mọ́ni ọ̀nà tá a sì gbà ẹ fẹ́ bọ̀ lójú ìròyìn tribune gbé ojú ọjà ńlá ń lọrun ẹja ajá sí ọmọ alájẹ ni wá wá padà dé ká bẹ̀rẹ̀ fún yín lódìdí lódìdí ajá balẹ̀. ìjòyè ọlọ́run bàbá lọ́la. yèrè àkókò rẹ̀ ti dé ọlọ́run ìgbé tó ń pè wá síbẹ̀ orísun májẹ̀mú ibi agbára ó bè cs mystic outreach ló tó ṣe àgbékalẹ̀ láti pàṣẹ ìtọ́ni ẹ̀mí mímọ́ odò ọwọ́ annual revival twenty twenty two pẹ̀lú àkòrí ó máa dára fún mi ọ̀sẹ̀ kan gbáko ló máa jẹ́ níbẹ̀ agbára ọlọ́run máa farahàn nígbà ẹ̀mí ọlọ́run bá bẹ̀rẹ̀ iṣẹ́ àrá mẹ́rin yìí ríbi ti nineteen thirty níbi tá a ti dé àpòsù joseph ayọ̀ babalọ́lá ọlọ́run atójúbà májẹ̀mú ẹ̀ níbi àbí wọn sí wòlíì ẹ̀sìnkáyọ̀ olúbọ̀yọ̀ ládèjì ajínrere àgbàjọ àpòsílẹ̀ ti kristi jákèjádò àgbáyé ló máa ṣáájú iṣẹ́ ìránṣẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni àmì monday twenty first oṣù oṣù yìí ló máa bẹ̀rẹ̀ lówùrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣòro lójoojúmọ́ títí mọ́jú sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n ní wednesday twenty third ọjọ́ kẹtàgún ìpàdé àdúrà pàtàkì wọn ẹ̀sìn ọlọ́run ministers and workers conference ní wúrọ̀ orí babalọlá odò wa kwara ló ti máa wáyé eo ọdẹjọ general superintendent pastor so ladinila yé jẹjọ ọjà arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹ́ ẹṣin rẹ̀. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí ìjọwọ́ dá sùn wọn bá. àwọn tí ò jẹ́wọ́ òkú kòkò. torí gan ni bá àpínlẹ̀ ìgbé Ọ̀yọ́ state anti corruption ìgbé ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa ní pé àwọn gẹ́gẹ́ òun tó bá kọ ṣe olùlé ṣáká wà ní kọta four seven gmit agodi àrè la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò la wà lógbómọ̀ṣọ́ èrúwà àtúkọ̀ ọ́fíìsì ibò lójú àbàdàn kọ fọwẹ́wẹ́ islamic fẹ̀rẹ̀ ọ̀yá kàní ìjọba oyaka.oyo state anti-corruption agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ oyaka kò sí tàbí ìfẹ́ ṣá. nídìí àwọn náà mọ̀ pé fẹ́lá kò. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ lè bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo ẹ̀sùn wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ sì pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí lẹ plọ́ méjì ọkọ ọmọ tàbí olólùfẹ́ rẹ kó o sì gba tìkan sí lọ́wọ́ àbọ̀ṣe àpèjẹ dínà fùtù fún gbogbo olólùfẹ́ bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo bàárà tó bá wọ ọ́fíìdì design bricks lóṣù february yìí ní ọ̀tún gba special package bu valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tó fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì three nine three five one one zero. lẹ́sà twenty twenty two ó tún design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. Ẹ̀tẹ́gán flood management project lórúkọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń kéde fún gbogbo àwọn olùgbé awakọ̀ àti èrò ọkọ̀ lágbègbè àti ilé márùn-ún ìbílẹ̀ Ìbàdàn north east pé kò ní sí lílọ bíbọ̀ ọkọ̀ lórí. pé afárá ní akíwùmí sí ọwọ́ ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí eléyìí yóò fún kọ̀ǹgílá láàyè láti kọ́ afárá ńlá tuntun sórí odò náà láti rọ́pò wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀kún omi máa ń forí rẹ̀ ó sì wà nínú àwọn àkànṣiṣẹ́ fún báyọ̀ omi ìlú ìbàdàn látàrí èyí a ó ti afárá orí odò ògbèrè tó wà ní òpópónà akíwùmí ọjọ́ friday ọjọ́ kájàlú ẹ̀kún lè tàn nílẹ̀ ìbàdàn. àjíjìgbẹ́yọ̀ fresh fm mọ́mí jí o ayẹyẹ èyí gàdájú five events ni jọ ṣe ni. gbẹdẹgbẹdẹ kan ṣerú èyí rí o. yẹyẹ agbẹdẹgbẹ yọmọ mi yóò fẹsẹ dókítà tí mi. ayọ̀ fani ẹ̀ nìbàdàn. five in one program ni. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálàkọ́kọ́. book launch lẹ́lẹ́kejì. launching of foundation lẹ́lẹ́kẹta. inauguration cooperative society lẹ́lẹ́kẹ award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ sátidé march five ọdún yìí. light magic wàhálà ní event center. ọ̀fà pẹ̀sùwẹ̀tì ìbàdàn láti ṣe. bẹ̀rẹ̀ lamẹ́wàá rọ̀ kẹlẹ́lẹ́. àwọn olórin wa lọ́jọ́ yẹn ni fẹ̀mọ́lá kásì ta. báyìí kọ́rẹ́ sí ìṣẹ̀gbẹ́lẹ̀ jésù. àti kórede ní ankara ramu àti sinifi sati wọlé. four thousand naira lọ gba mẹ́rin. èèyàn ọgọ́rùn tó bá kọ́kọ́ ra so gbẹ̀bùn tó jọjú. aṣọ ọmọ mi jí o. ti wà ní fresh fm ilé orin challenge ìbàdàn. ẹ tún zero three three three one six one eight. gbogbo olóko ọ̀tọ̀ kulu jákèjàkè ló máa wẹ̀. tọ́yìn kalẹ̀ ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó ka sínú pọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi fried chicken assorted rice fried rice oyelédé kọ̀yìn ègbò díẹ̀ ká tónítóní àwọn òṣìṣẹ́ wọn gan yóò àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára tẹ́tà mọ̀ cold bread country kò dákẹ́kẹ́ òṣogbo ẹ̀kúta àtàwọn bòmí kò sí níbikíbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí ẹni jẹun ayọ̀ àjẹtọ́lá àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n confirm ẹ̀ dé góńgó supply yín ló jẹ́ yanturu ayé rẹ̀ wà fẹ́rẹ́ ẹ̀ máa pe zero eight zero three four two zero nine one zero six kitchen ó dùn púpọ̀. mọ̀dé tàgbà ìlú òmù tóyin létàjẹ̀ ìlú àpòmù tọ̀rẹ́ tìmùlẹ̀ ìpòmù ìgbàdé dín mẹ́wàá náírà lára ètò àmúyẹ lọ́jọ́ ní àtúpalẹ̀ ìtàn rírun ìlú àpòmù àpòmù ọ̀kọ́gbò ní ìran yorùbá àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ ìtàn ọ̀jọ̀gbọ́n akin àlàó ọ̀jọ̀gbọ́n ṣiyan oyèwẹ̀sọ àti ọ̀jọ̀gbọ́n tẹ́yọ̀ adésínà ni yóò jùmọ̀ ṣe àtúpalẹ̀ ìtàn ìlú àpòmù lábẹ́ alága his imperial majesty babatunde ẹni ìtàn ògúwùsì ọ̀jájá kejì ọ̀ọ́ni ifẹ̀ alága àti ọba alayé ọjọ́ náà chairman and royal father gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun alhaji ìgbóyèga oyètọ́lá lálejò àyẹ́sí pàtàkì special guest of honour ọlọ́fà àti ìlú ọ̀fà ọba muftau muhammad Lord Gbàdámọ́sí the royal guest of honour ẹ wá fowó yín ṣe àlárugẹ kíkọ́ ààfin olùkéde onímọ̀ ẹ̀rọ Abbas Saliu president general akpomu descendant diaspora. àti délùú Ìbàdàn ẹ tí tóbi onílẹ̀ àti ìrètí ti pẹ́ ń bàdàn. ìgbà ìfíìsì fún wa níbo ni ilẹ̀ wa. wà. ẹ ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkànbalẹ̀ madam tí ìta ń fún tọmọ tí ọ̀làdùn street land for kiddies sílàjì hòtẹ́ẹ̀lì sọ̀tún àkànná ló wà one night kan sẹ́yìn náà ló pọ̀ jù wẹ̀ lọ. lọ́ọ̀dẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà ní ti train station tẹ́lẹ̀ tó wà lágùnbà òdì ìbàdàn ní sí of o six hundred and twenty thousand naira fanadí ẹ̀yẹ kó àwọn ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́yìn láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o. ẹ pe tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two. àti àti pọ́ǹpì concept developer that cares. Welcome to Country Kitchen, a modern restaurant that's encountering cuisines as meat pie, burger, shawarma, with ice cream and as Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto, with garnished, fried or roasted snail and chicken and more that go along with fried rice, ewagi, to mention but a few. Country Kitchen's bread is succulent. It's a Country Kitchen. Servers, attendants and other members of staff Aventure. Country kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities and also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. 080 3420 9106. Country Kitchen. So sweet. ajá àbálẹ̀. àti dé nìyẹn láti ojú ọjà àní àní òṣèṣì bá a ti ṣe dé yìí àràrà dádúró hmm. kámọ gbàgbà sí dàbí ọwọ́ iwájú ni rí bá a ti ṣe sọkẹ̀ náà nù ẹ ti mọ̀ ṣe ọmọ lóka sọ̀rọ̀ bàbá ẹ̀ náà ní tiwa lójú ìwé karùn-ún ni wọ́n ti mú ròyìn tí wọ́n tẹ́ fẹ́rẹ́gẹ́dẹ́ sí ojúde tó sì jẹ́ pé gbajúgbajà nìròyìn náà ní gbogbo ìwé ìròyìn eléyìí tá a kó wáde láàárọ̀ ti tòní o lẹ́yìn tó ní ṣe pẹ̀lú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun iná ni wọ́n fa talẹ́ni ọ̀hún tí ó gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún dá lájú ipò ní ìpínlẹ̀ náà wọ́n ní ló ti ẹrù ọmọ jẹ̀jẹ̀ sì ti ṣe bẹ́ẹ̀ tó sọ̀kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí bí ẹgbẹ́ òṣèlú bí wọ́n ṣe fẹ́ ṣe ló ní jẹ́ yìí gẹ́lẹ́ igun méjèèjì eléyìí tí ẹgbẹ́ náà yàbá méjì lánàá òde yìí ti bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn ọ̀rọ̀ tó ní wọ́n sì ń fi àwọn ẹ̀sùn sunsunsun tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ fi mọ́ kan ara wọn o wọ́n ní kódà ìkó náà tẹ̀kó náà gidi gan kú wọ́n pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó ní àwọn èèyàn ní ìpínlẹ̀ náà ti wá ń wo pé báwo ni ènìyàn jágbégbà tí n fi ní yàn bí ọ̀rọ̀ bí ó ń jáde pé àwọn jẹ́ ọmọ ológun iléeṣẹ́ ọlọ́pàá tó ń ti ọ̀tẹlẹ̀múyẹ́ tèèmọ́ ti ààbò ara ẹni làbòlú NSCDC wọ́n ní gbogbo wọn pátá lánàá òde yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gún wá sí ìpínlẹ̀ ti ọ̀ tí wọ́n sì ń pàràpàrà tójúlé tọ̀nà ẹ̀bùrú fún ọ̀ tí wọ́n ti ń rìn ju kan láì ti ṣe ìkórìtà Ògùà ọ̀láyà ìyún ní ojú ọ̀nà tó lọ sí Ìkìrun tòun ti èyí tó lọ sí Ẹ̀dẹ̀ àti Iléṣà àti àwọn àyè pàtàkì pàtàkì míì òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ wọ́n ìrùnàgbà òun náà pé wọ́n fẹ́ ṣe ìbò abẹ́nú ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú APC lónìí ṣẹ̀wá ọ̀rọ̀ yẹn ó gùn gan o torí wípé bí wọ́n ní ọkàn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ sún sí ti ṣe gómìnà pínlẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tún jẹ́ wípé òun náà ni mínísítà fún ọ̀rọ̀ abẹ́nú lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn àrẹ́gbẹ́ṣọlá làórúfà àrẹ́gbẹ́ṣọlá wọ́n fi ẹ̀sùn kàn wọ́n sì yọjú ẹ̀sùn òde lápẹ́ àrẹ́gbẹ́ṣọlá ti ṣe bẹ́ẹ̀ ó ti dìídì kó àwọn tí wọ́n jẹ́ ọmọ ìṣọ́ta wọ ìpínlẹ̀ náà lórí ìgbẹ́jọ́ wọ́n ní lọ́ọ́ ṣẹlẹ̀ náà ni ọ̀gbẹ́ni rasaki sáyẹ́ńsílẹ̀ ọ̀rọ̀ náà nílùú wọn ni bí ọ̀rọ̀ náà ṣe ń jáde ọjọ́ pé wọ́n ní fàǹfà táwọn wò lẹ́yìn kò ṣeé lórí bó ti àwọn méjèèjì tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ dídùpò fún ẹgbẹ́ òṣèlú náà ní ìbò abẹ́nú ìyẹn Moshood Adéòtí tó ti fìgbà kan jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀hún tòun ti gómìnà ti ń bẹ lórípò lọ́wọ́lọ́wọ́ ń bẹ ìyún Gbóyèga Oyè wọn ni àmì àti àwọn èèyàn ti nígun kan Adéòtí ní igun kejì bọ́rọ̀ yẹn ṣe wá ń lọ ni wọ́n ń pè é yìí àmọ́ bí ó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀bàdé kan tó jẹ́ olówù ti ìlú kúta ọ̀bàdé kámà tẹ́wọ́ gbóṣù kẹta ìfọ̀rọ̀lédè lánàá òde ní àtótó arére kóhun ó sì tèrè sí etí gbogbo àwọn ẹ̀ṣọ́ tí wọ́n ń wà ní ìpè wọ́n ti tó òun létí o kan sinimá kó ohun ìjagun wọlé o ẹ má jẹ́ kí pẹ́kẹ́ omi o ẹ̀yin òṣìṣẹ́ aláàbò etí yín mélòó ẹ dákun nǹkan ẹ̀rù ọmọ ọ̀jẹ̀jẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́ni ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ni wọ́n tẹ́ pẹpẹ ìròyìn yẹn sí bí ìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC bó ṣe fẹ́ wáyé ń bẹ̀. ọ̀dà káàbọ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ hmm. tí ìgbéra ń bẹ̀ o jáfẹ́ kan jọ sẹ́rìn àpọ̀ ìníyẹni hmm. lórí ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́nú tí ó kò lónìí ní ìpínlẹ̀ náà láàrin àwọn ọmọ oyè mẹ́ta pé ta ni wọ́n fún ta ni wọ́n yàn ta ni lọ́kìrì ó gbé o mọ̀mọ́ ni wọ́n pé ọ̀rọ̀ ń wà tí wọ́n àwọn ẹ̀ka iléeṣẹ́ tó nípínlẹ̀ ọ̀tá ń gbé kalẹ̀ láti bójú wo. bí ètò ìdìbò abẹ́nú náà bí ó sọ pé èyí ń wò bíi pé wọ́n ń wò wọ́n bíi tẹlifíṣàn wọ́n sì fẹ́ ń kà wọ́n bíi ìwé ìròyìn ni wọ́n pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ wọ́n pe Adéòtí Yusuf ti ṣe ìgbóyèga Oyètọ́lá ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n pé àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ọ̀rọ̀ wọn ti wá ìkìlọ̀ fún wọn báyìí wípé kẹ́ ẹ̀ tètè yá lọ rèé pé àròpé ọ̀dọ̀fin inú yín àti gbogbo àwọn tí wọ́n bá jẹ́ alátìlẹyìn yín wọn ò gbọ́dọ̀ mì ẹnikẹ́ni tó bá ru wùyàn fẹ́ dá ogun sílẹ̀ níbi ètò ìdìbò abẹ́lé ọ̀hún lónìí wípé tí a mú orugi oyin ni nígbà tí ń sọ ọ̀rọ̀ ẹni tí ń ṣe wọ́n gbé kalẹ̀ láti bójú láàmì bí ètò ìdìbò abẹ́lé ọ̀hún ṣe lára àwọn tí wọ́n fi ìkìlọ̀ ṣọwọ́ sí iná ni ẹni tí ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ pé ní ẹ́sítà fún ọ̀rọ̀ ìlànà ọ̀ṣọ́lá wọ́n pé àti ẹ̀ ọ́ dàbí ìgbà pé wọ́n fẹ́ ránró ọ̀rọ̀ ọjọ́ òní yìí tí ẹ pé àwọn kan ìní wọ́n dé láti wá dẹ́wọ̀ ẹgbẹ́ òṣèlú ti gómìnà Rauf ọ̀ṣọ́lá wọ́n pé wọ́n wáyé pé wọ́n ti wá ní lónìí iná ni àwọn gbòwúrò sí àwọn tí àwọn fura sí ní ojú wípé àti wípé kò sí tó ní kó ṣe wípé Gbóyèga Oyètọ́lá tí ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun náà ni ó tẹ òun jẹ̀ kan titi. Her life is simple like abidi. She say she like to fuck a fiki. bolo eh, shabagidi, shabagidi, shabagidi. She be puro, they be mọ́kànlá wọ́n pé ikọ̀ yìí ni wọ́n ń lérí tí wọ́n sì ń lè kà wọ́n lérí lẹ́yìn ó ti dé ọlọ́pàá àwọn òṣìṣẹ́ elétò ààbò fún ti corporation àmọ́ òṣèlè tó àbẹ̀lẹ̀ àbò civil defence àwọn òṣìṣẹ́ ọmọ ìtàn iye tó há ni tí yóò fi kárí ilé kárí oko lè tọ́já wípé kò ní sí ẹnì kankan tí yóò ráàyè lúgọ sí kọ̀rọ̀ kọ́ńdù kankan máa dáná wàhálà táwọn abẹ́ rí èéfé kan tó rú bọ́ọ̀ta níbì kan ẹni táwọn bá bá nídìí ọ̀tẹ̀ ìdí ọ̀tẹ̀ náà táwọn bá mú òjò tí ó pa àjẹ rẹ̀ lóde kò ní í lè délé wí wọ́n bẹ ní eh. ojú ìwé kẹrin ìwé ìròyìn ti the punch. ṣe rí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú agbo òṣèlú lójú ìwé keje ìwé ìròyìn Saturday Tribune tí wọ́n fi sọlẹ̀ sí ẹjẹ́ nǹkan já àkùrí ẹ̀ níbẹ̀lẹ̀ ń já ni o wọ́n ní ní ti ìmúrasílẹ̀ ìbò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ọ̀rọ̀ ti ń di kìtì wọ́bọ̀ kìtì wọ́bọ̀ o tẹ́ pé ṣebí ọdún yìí náà ni ó wáyé ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún tá a wà nù ẹ̀ twenty twenty two yìí ní ìbò ipò gómìnà yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ní ẹgbẹ́ òṣèlú méjì eléyìí tí sì ń léwájú mbẹ̀ ìyún ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ All Progressives Congress APC tó ń ti ẹgbẹ́ òṣèlú PDP People's Democratic Party tó ń jẹ ẹgbẹ́ òṣèlú alábùradà wọ́n pé níbi à ń polongo ìbò eléyìí tí ń wáyé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ ògúlù túlùra wọn tabalẹ̀ taboko àwọn ọ̀rọ̀ kan bọ́ kì òun náà ni oníkálukú wọn ni wọ́n máa ń jù ú síra wọn lórí pé à ń polongo ògbò tó ń a ò polongo ìbò wọn ni bí ọ̀rọ̀ ti ń jáde láti igun tàwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n gbé Bíọ́dún Oyèbánjí lọ pé òun náà ẹni yóò ṣe bẹ́ẹ̀ ni àwọn ó gbé àtìlẹ́yìn fún lẹ́gbẹ́ òṣèlú títí wọn wọn ni ibẹ̀ náà lẹ́ni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú APC ṣẹ́gun dípẹ́ lòun ti ń sọ̀kù ọ̀rọ̀ tòun tó gúlùtù ṣẹ́gbẹ́ òṣèlú PDP pé ẹ̀yin wò lẹ́yìn tó yẹ kẹ́ ẹ máa dọ̀bálẹ̀ kẹ́ ẹ máa bẹ̀lú ńgbà ìṣèlú bó ló ṣe rí bó ló ṣe lọ wọ́n ní ọ̀rọ̀ náà sì yá ń dá a padà gẹ́gẹ́ bí èsì látọ̀dọ̀ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Lanre Ọláyínká lẹ́gbẹ́ ti òṣèlú People's Democratic Party PDP tó ń jẹ́ agbẹnusọ fún ẹni tí ó ń díje dupò gómìnà lẹ́gbẹ́ òṣèlú ti APC o wọ́n ní ọ̀rọ̀ èyí tó sì ń fi léde ọ̀hún nífi ń pe à ẹ̀yin náà ń sọ̀rọ̀ ìṣèjọba yín àdàtà rí lẹ́yìn tọ́já wípé bàbá sọ̀rọ̀ pé èèyàn fẹ́ polongo ìbò àwa yín àti ẹ̀rí yín gangan mẹ́ni ẹgbẹ́ òṣèlú PDP ọ̀padà tí ipò gómìnà ní ìpínlẹ̀ náà wọ́n ní àwọn ọ̀rọ̀ kọ́ńbọ́kọ́ńbọ́ ẹni wọ́n ń jù ẹ̀yin náà fẹ́ kà tán ojú keje ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ló wà ẹ̀já wa mú ọ̀rọ̀ ààbò ní ọ̀kúnkúndùn lójú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ni mo ti tajú kán rí ìròyìn yẹn ni eléyìí tí ẹgbẹ́ afẹ́nifẹ́re tí wọ́n fi ń sọ̀rọ̀ jáde lẹ́nu tòun ti akérèdọ́lù lórí ọ̀rọ̀ ètò ààbò ní ẹkùn ti ìwọ̀ oòrùn gúúsù nílẹ̀ yìí wọ́n ní àní àní òsì o nílẹ̀ káàárọ̀ òjìrè ń bì yìí a ti ṣetán a ti dìde a ti wọ agbádá ṣòkòtò bùbá fún ètò ààbò wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ni o wọ́n ní ọ̀rọ̀ yìí ló ń jáde o nítorí kíni wọ́n ní nítorí ọ̀rọ̀ kan eléyìí ti ẹgbẹ́ àwọn ọ̀dọ́ tó jẹ́ ti apá àríwá tá a mọ̀ sí Arewa Consultative Forum tí wọ́n fi léde wọ́n ní ìfiléde eléyìí tí wọ́n fi léde ọ̀hún ibẹ̀ ni wọ́n ti ń pé ẹ wo àní àní ò sí o ṣe rí àmọ̀tẹ́kùn tí wọ́n tẹ okùn rẹ̀ kalẹ̀ fétò ààbò ní ilẹ̀ káàárọ̀ òjìrè wọ́n ní àwọn gangan tí àwọn jẹ́ ẹ̀yà ti apá àárẹ̀wá gangan òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kẹ́kùn rẹ̀ ẹlẹ́dẹ̀ torí ti tà wọ́n sí ni wọ́n sì fi ń kọjú oro sáwọn ni o ńgbà tó wá nájú ọ̀rọ̀ síta ìyẹn ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Ondo tó sì tún jẹ́ wípé òun náà ló fi ọ̀rọ̀ síta Rotimi Akeredolu ó ní ẹ̀wò pọ́n kan ń wí nǹkan kan o kọ̀mọ̀kan wà ìntàwá mọ̀ ni pé kí ètò ààbò ti ẹ̀mí àti ti dúkìá kó dúró girigiri ìyún lápá ti èyí tá a mọ̀ sí ilẹ̀ káàárọ̀ òjìrè lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní ti ìjọba gbogbo ti bẹ ní apá abẹ́hùn táwọn mọ̀ dúró fún mọ̀nù ó ní gbogbo eléyìí tẹ̀wá gbọ́ tí àwọn èèyàn ń sọ̀hún ó ní tiwọn ni wọ́n ń wí o torí wípé ní tàwọn ní tàwọn kò sí nǹkan méjì ju pé kí ètò ààbò kó rẹsẹ̀ fi múlẹ̀ lọ àti ìbẹ̀rẹ̀ sí ni mọ́ polongo Ibo gbogbogbò tọdún 2023 nǹkan rí bó ṣe rí ìṣàwọ̀ àmọ́ wòran ni àwọn ò ní fi fúrúlé gbẹ́kẹ̀ o Akérédolú sọ̀rọ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi tiwọn náà lè látọ̀dọ̀ ẹni tí í ṣe akọ̀wé fún ètò nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀gbẹ́ni Kọ́lé Ọmọlúlú òun náà fi ọ̀rọ̀ síta o oníṣẹ́ rí ó lélẹ́yìí tí Yẹ̀rí Màṣẹ̀tìmà tó ń nà ó deun lórúkọ ti ẹgbẹ́ àwọn ọ̀dọ́ Arewa tó pé ní ìpínlẹ̀ Ondo wọ́n ya àwọn sojú ó ní ẹ wo àwọn ò ní torí ajíbẹ̀pọ́nlá kápá ní nísàsùn lọ́dọ̀ tí a ní àyín àní àní ò sí ètò ààbò táwa kẹ́lẹ̀ àkẹ́dì ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá sì mọ̀ pé òun ń ṣe yàtọ̀ sí ní tó fi ń là kalẹ̀ kọ́mọ̀ wípé gbóró òfin yóò gbé lórí ọ̀rọ̀ ètò ààbò lílẹ̀ káàárọ̀ òjire kò sáàyè fún ẹnikẹ́ni láti ṣe mọ̀nàmọ́ná ẹ fẹ́ kà á délẹ̀ ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ló wà. ọ̀dà tọ́bọ̀ jẹ́ ti ìròyìn èyí tó ní ṣe pẹ̀lú ti ìsìn kẹ́yìn fífi eérú fún eérú fífi erùpẹ̀ fún erùpẹ̀ èyí tí ọjọ́mọ́ ti ẹnì ó ti fìgbà kárí jẹ́ gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ ògbóǹtagì olóṣèlú ìyún Ọ̀túnba Adébáyọ̀ Àlàó Akálà ẹni tó re ibi àgbáre ní ọjọ́ kejìlá oṣù àkọ́kọ́ ọdún tí a wà yìí tí ìsìn kẹyìn tó sì kò lánàá nílùú Ògbómọ̀ṣọ́ táwọn olóko lókè ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ti hàn pé bàbí síbẹ̀ láti ṣẹ̀yẹ ẹ̀kẹyìn àwọn èèyàn ṣàǹkóṣàǹkó nínú ètò òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ṣe àpèjúwe lọ bí rẹ́rẹ́ àti ìjíyìn nípa mímọ rírì olóògbé ọ̀hún o níbi ìsìn kẹyìn náà lánàá lára àwọn tí wọ́n kọ́ wọ́rìn lọ́ọ̀rẹ́ ṣe ẹ̀yẹ ẹ̀kẹyìn fún ti ọ̀túnba adébáyọ̀ aláwọ̀ akálà nílùú ògbómọ̀ṣọ́ lánàá ibẹ̀ ni a ti rí ẹni tí ṣe igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ẹni tí ó já pé ó léwájú gbogbo àwọn ìgbìmọ̀ alákòóso ìjọba àpapọ̀ láti lọ́ọ́ rèé bu èèpẹ̀ fún aláwọ̀ akálà níṣẹ́ ẹ̀yẹ ìkẹyìn fún ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wa ní àyín náà abíọ́dún ṣèyí mákindé òun náà mọ̀ gbéra ńlẹ̀ tó ń ti àwọn ìgbìmọ̀ alákòóso rẹ̀ láti lọ́ọ́ rèé ṣe ẹ̀yẹ ìkẹyìn fún olóògbé ọ̀túnba adébáyọ̀ àlàó àkàlà nígbà tí ń ṣe àpèjúwe olóògbé adébáyọ̀ àlàó àkàlà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wa níwà yàyín ó pé bẹ́ẹ̀ bá gbàgbé pọlọ́dún two thousand and seven iná ni olóògbé yìí ẹni ó díje dupò gẹ́gẹ́ bíi gómìnà tó sì bọ́ sórí àpèrè ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì tún kọ ìpínlẹ̀ ọ̀yọ́ débi tí ó lápẹ̀rẹ̀ kó tó di pé ó wá bọ́ sínú ẹgbẹ́ òṣèlú apc lẹ́yìn tó sì wà títí di ọjọ́ kejìlá oṣù àkọ́kọ́ ọdún tá a wà yìí kó tó pé ọba òkè ó pè é sọ́dọ̀ lára àwọn tí wọ́n sọ wípé wọ́n péjú pésẹ̀ síbi ètò ìsìn kẹyìn náà nílùú Ògbómọ̀ṣọ́ lánàá ibẹ̀ ni a ti rí ẹni tí í ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ Èkìtì náà kódà ọpẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì gan òun gan wà ń bẹ̀ o ẹni tí í ṣe ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí ẹni títún tó sọ jẹ́ pé òun náà ni alága gbogbo ẹgbẹ́ gómìnà ní orílẹ̀-èdè wa Nàìjíríà kódà wọ́n pe àwọn míì tí ẹ tún wà ń bẹ̀ igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ní àyíngàn ọ̀gbẹ́yìn o Rauf Ọláníyàn ẹni tí í ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ògùn náà ó wà ń bẹ̀ Naimat oyèdélé sàlàkọ́ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pẹ́ ni ó ti fìgbà kan níjó gómìnà náà ní ìpínlẹ̀ ọ̀ṣun ọlágúnsóyè òyìnlọ́lá bẹ́ńbẹ́ gómìnà náà tẹ́lẹ̀ rí náà ní orílẹ̀-èdè wa nàìjíríà kan ìbíkúnlé amósùn ìyún fún ti ìpínlẹ̀ ògùn àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn pátápátá ẹni wọ́n yí pé ìjọ abákúlẹ̀ àádèrè èyí ò sun ọ̀láyè à ṣe adébáyọ̀ àlàwà kálà náà lọ́wọ́ ayọ̀ láàrin àwọn báyìí tó sọ pé àwọn ò ní rí mọ́ àmọ́ àwọn àbá tiẹ̀ rí mọ́ iṣẹ́ r rere ipa ribiribi tó ti kó lágbo òṣèlú eyín ò ṣeé parẹ́ kò ṣeé mójú kúò lára rẹ̀ torí wípé ipa amọ́nigbàgbé ni wọ́n ní àwọn lọ́balọ́ba ládéládé lóyè lóyè níjọ níjọ gbogbo wọn pátápátá wọn ní àfi bíi pé àròbó ìlẹni tó relé ogbó ìmọ̀mọ́ ni wọ́n sì ń kẹ́dùn adébáyọ̀ àlàó àkàlà nílùú ògbómọ̀ṣọ́ lánàá wọ́n ní kò fẹ́ẹ́ sí ilé ìjọsìn lábẹ́ ibi tí wulẹ̀ kórì kan denomination ọ̀tọ̀ọ̀tọ̀ CAC ni o kérúbù ni o sẹ̀lẹ̀ ni o eh, anglican ni o methodist ni o tí ò péjú bìbà sí ibi ètò ìsìn ìkẹyìn ọ̀túnba adébáyọ̀ àlàó àkàlà tó ń kálukú wọn sì ń kọ̀wé lákọ̀ọ́kún wípé àwọn ọmọ bá wọn ṣe tún lè ṣe àpèjúwe olóògbé yìí pé láì fi tẹlẹ́yàmẹ̀yà ṣe láì fi tẹlẹ́sìn jẹ̀sìn ṣe wípé ó ń ṣe ní ìbúure láàre ikán ọgbọ́dọ̀ jù kan ní bí ó kì í ilé ọlọ́fàmọjọ ilé ọlálọ́mí àbísújó kọ ìjàkadì kátàkìtì lóru ọ̀fà wọn pé bẹ́ẹ̀ ni ìṣàlàyé ìgbé ayé olóògbé Adébáyọ̀ Àlàó Àkàlà nígbà tí ó wàá fi ìmọ̀ràn kásẹ̀ rẹ̀ ńlẹ̀ lópin ìbọn kálukú ṣe ń jíyìn tí wọ́n ń sọ àlàyé tí wọ́n ń ṣe àlàyé nípa olóògbé yìí igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ó pé náà rèé o ó pé àmẹ́ ní ó tó kan o ó pé gbogbo àwọn táwọn wà lágbo òṣèlú pátá ẹ jẹ́ káwọn ọkọ̀ ń tọ́da sínú ìwé o táwọn èèyàn ọmọ kà pẹ̀tọ́rí àwọn gangan táwọn wà lókè téńté ńlá wọn dàbí tẹlifíṣàn tí gbogbo aráyé ń wò làwọn dàbí ìwé tí gbogbo aráyé ń kà iná làwọn dàbí ìṣítí táwọn èèyàn yẹ wọ́n máa múlò làwọn dàbí ẹni òjíṣẹ́ ọlọ́run táwọn èèyàn máa jẹ́ pé ní táwọn bá wí ni wọ́n máa tẹ̀lé ẹ wò ó gbogbo olóṣèlú pátápátá ẹ fi ti àlàó akálà ẹ fi ṣe àwòkọ́ṣe o nítorí bí wọ́n bá tiẹ̀ máa sọ pé èèyàn rèébi àgbáre ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ní sọ̀rọ̀ wọn o tí wọ́n wá wí pé nínú èèyàn mẹ́wàá ọyẹ ẹ ẹ wá máa sọ̀rọ̀ nípa ẹni tó rere ibi àgbáre yìí ó ti ẹ̀yẹ kárí èèyàn bíi méjì kan tí ó pé ọ̀dà àná ọ̀nà ìsìnà àmọ́ ó ní ṣùgbọ́n tàlàó àkàlà kò sí àmọ́ kò sí hmm, kankan nínú àlàyé tí gbogbo anybody anybody everybody everybody gbogbo dúkìá dúkìá gbogbo dúkìá dúkìá àwọn èèyàn tí wọ́n ń ṣàlàyé iṣẹ́ àti ìwà rẹ̀ nínú ètò òṣèlú ní àdúgbò ní ìletò nínú ìjọ kò sẹ́ni kankan tó sọ nǹkan kan tí ọmọ yẹn lórí nípa rẹ̀ ó pé àmẹ́ ní ọkàn o ń ló fi yẹ kọjá pé láì fi ti ẹgbẹ́ òṣèlú kan ṣe igun tẹ́ ẹ bá dì mú lọ́kùnrin ni lóbìnrin ni lọ́mọdé ni àti àgbà ni ẹ ṣe eré kó lè dáa káyìn náà lè kọ́ńtọ́ dáa sínú ìwé tí gbogbo ayé ọmọ kà bẹ́ẹ̀ bá lọ tán ọmọ ẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn ti Saturday Punch tó jáde fún tòní. ẹ rí kí n kàn já ilé ìbílẹ̀ ń já kí ọ lẹ́yìn tó rà ń lọ sí ojú ọjà nu àmọ́ ń tọ́jọ́ ń káfíwé òun wọ́n ní ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Àlàó Akálà lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tó di aráàlẹ̀ wọ́n ní gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti fi ọ̀rọ̀ síta o lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ sọ àwọn ọ̀rọ̀ eléyìí tó fi peṣẹ́ rí àlàwà kálà eléyìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ẹni rẹ ni o tó sì sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ eléyìí tí mo kórè ẹ̀ ní owó pé àlàwà kálà ṣe ní ìgbé ayé rẹ̀ wọ́n pé ibẹ̀ ní mákindé ti wá sọ o wípé wọ́n ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan lélẹ́yìí tọ́já wípé ẹni tí í ṣe gíwá òṣìṣẹ́ fún òun ìyún ọ̀nàrẹ́bù ṣẹ́gun ògúnwùyí òun náà ni ó léwájú wọn láti fi yọ wò ó bó ti tọ́ tòun bó ti ṣe yẹ o ọ̀nà tí wọ́n fi sọ Àlàó Àkàlà di mánigbàgbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìròyìn yẹn ojú ìwé kẹjọ ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ gangan náà ló wà ẹja já sí lójú ọjà ajá balẹ̀. ajá balẹ̀. chicken by nature iléeṣẹ́ tó ń tà tó ń sè tó ń gé adìẹ kọ̀ǹpẹ̀kọ̀ǹpẹ̀ fún títà pẹ̀lú mọ́tótó chicken by nature ọ̀rẹ́ gbogbo nìyẹn tó ní ìnáwó tó fẹ́ jù ṣe iná òde àríyá dídá táwọn tó máa yí adùn àtàǹfààní tí ń bẹ lára adìẹ ń bá wọn dòwò pọ̀ bọ́dún bá dé tàbí kẹ̀ àwọn gbajúgbajà aláṣẹ kẹtìrà ní wùtìwùtì ni wọ́n ya lọ sílé iṣẹ́ chicken by nature láti ra adìẹ láràtà àti láràpàjẹ adìẹ tí wọn kì í ṣe adìẹ àtìlẹ̀ ti kẹ̀ dòmùdòmù kó tó tó ń gé adẹ tí wọ́n légelége wọn kì í fa ọrùn adẹ tú pata adẹ tó bára lọ́dọ̀ wọn àlàálì ni èyí gan ló mú tí wọ́n yàtọ̀ sí ti bò míì bó o bá ṣe ta tó fẹ́ sebẹ̀ tó fẹ́ pata sọ́kọ lẹ́nu tàbí sàríya orí kádùn chicken by nature ni kò ti lọ ra ojú mi da frozen chicken frozen turkey gizzard odidi ẹdẹ àtàyè ẹ ẹ yá yàgò fún turkey àtàdé tó ti pẹ́ lórí omi ó léwu fágọ̀ ara rẹ̀ máa bọ̀ tààrà sí contentment filling station agbowó area nílùú wo àti gbogbo àyè tó bá ti rí chicken by nature lára pátákó àfinimọ̀nà telephone zero zero two nine eight two two seven one two zero zero two nine eight two two seven one two chicken by nature we are truly natural pàtàkì lọ́jọ́ ìbílẹ̀ ọjọ́ pàtàkì mà ní. ọjọ́ àbí ni wàsákọ́ ẹni ìtàn olùṣègùn bámidélé eob ló fẹ́ ṣọjọ́ bí. a ó bá ṣe ní talárinrin ni ká gbàlù ká gbàgbó bá ṣàjọyọ̀ ká bá gbégbá ọpẹ́ eob all white birthday bash gbogbo àwọn olólùfẹ́ eob jákèjádò orílẹ̀-èdè àgbáyé la máa péjú papọ̀ sínú gbọ̀ngàn jọgọ́ center nígbà tá a bá ń ṣayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú filọ́lẹ̀ motivational album ayẹyẹ ọpẹ́ ni tí ó mìlú bàdàn títì gbàgede adẹ́rẹ́pẹ̀kẹ́ ni lájọ mílíkì papọ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ ní monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì february twenty eight tó jẹ́ àyájọ́ ọjọ́ bí eob gangan aago mẹ́ta ọ̀sán ni rẹ́kápẹ́t yóò bẹ̀rẹ̀ láti yóò sì gbòòrè gẹ̀jígẹ̀ láago mẹ́rin ọ̀sán ọ̀mọ̀wé ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà lólùgbàlejò àgbà láti gba tébù sílẹ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ lọ́jọ́ náà pé zero eight zero five six six eight three one seven eight ẹni ètò olùṣègùn bámidélé on white birthday bash eob mọ̀ but concept nigeria limited ló package ẹ̀. mímí máa mi lù bàdé iṣẹ́ agbára máa ṣe. balógun ló jíjà àti ra ogun láì jẹ́bọ. tí bàbá àdúrà ak forty seven ṣe wà lù bàdàn. orí òkè ni ó máa wọ pírí gbogbo èèyàn ti máa ní ìbápadì ọlọ́run nínú ayé wòlíì rẹ̀. bẹ́ẹ̀ la kàn ṣe ìpàdé àdúrà seventy two hours with God látọjọ́ thursday seventeen friday eighteen àti saturday nineteen february twenty twenty two. àkórí ẹ̀ no more war. jésù fúnra rẹ̀ tó máa fòpin sí gbogbo ogun máa gbẹ bọ̀. ọ̀pọ̀ olórin àmì ló máa pẹ̀lú ìlàjà akébọ̀dé ọlọ́run sọ bẹ́ẹ̀. ní kẹ̀rọ ajé ológo dídé olùṣọlá Asma. Prọfẹ̀t Peter Olúdélé Ọkọ̀lá. Ìṣòro ọjọ́ pípa yẹn máa dání nínú àdúrà. Nígbà tí àṣà sẹ́bàtánu wòlíì. bàbá àdúrà ak forty seven. tẹ́lẹ̀ bolúlàdé jáde sáyé gbogbo èèyàn. tí bàbá yóò sì máa hámà ń tì. fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́. láti wóró rẹ wọ́kọ̀ èjì òkú. láti bẹ̀ ní kẹ́ẹ̀tì wọ́kọ̀ apátẹ́rẹ́. orí òkè ni máa wọ̀. zero eight zero six six four eight one four five five. àkókò tó ayé rẹ fẹ́ sinmi ogógógó oní tèmi fóònù tó promise mi ń kọ́. máa wọ̀ rí olólùfẹ́ mi tí n bá ti gbóhùn iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún bó ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà ẹ àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ Tecno pẹ̀lú Laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti February first títí di February twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra Spark eight series pofa series and pop series yóò ti four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàrin àyájọ́ ọjọ́ valentine àṣekágbà àríyá olùkọ́rọ́jú yóò wáyé ní twenty fifth February twenty twenty two pẹ̀lú Mèdè Fúnmi Martins àti olólùfẹ́ rẹ̀ Afis ọwọ́ wọ́n sì máa fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbá ẹni tó bá gbégbá ọlọ́kẹ̀ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà nine àti nọ́mbà eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbà ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la let's go there. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọbí tàbá ìlẹ̀ṣẹ̀dédé ọmọkùnrin lọ́dọ̀ pẹ̀lú aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọ́mọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbò igi ìbílẹ̀ amọ̀rọ̀kùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbò igi ìbílẹ̀ tájọ nafdac fún tẹlù ni ó sì tún wà nílẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ṣokùnfà ìrọ́mọ bí àtàlẹ́ ìṣídéédé ọmọ ọkùnrin lọ́dún olólùfẹ́ lára àwọn tí ó dá wa lẹ́kọ̀ọ́ ni comrade kẹ́hìndé akínyẹmí ajàfẹ́tọ̀ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight I ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ ayọ̀ wà ń bẹ̀ ni. Precious Cornerstone University PCU a faith-based institution located in the heart of the city of Ibadan provides a student-friendly and enabling environment to fulfill your dreams. Precious Cornerstone University is a true pan-Nigerian university currently with students from more than 22 states of the federation. PCU is currently calling for admissions of new intakes and with a minimum score of 120 in JAM UT CME with 500 level credits in English and mathematics alongside three other relevant subjects. You can enroll today in microbiology, mass communication, biochemistry, international relations, computer science, accounting, cybersecurity, economics, software engineering, business administration, physics with electronics, actuarial science, industrial chemistry, banking and finance, industrial mathematics, and more. Direct entry admission for all ND and HND holders is also ongoing, and students with lower mark than 120 can also register for JUPEB. Enroll online today at www.pcu.edu www.edu.ng and follow the procedure. Or you can visit the precious Cornerstone University Campus 1 at Olaogun Odife Road, Ibadan. Or call now 08027395105 or 07064263413. At Precious Cornerstone University, your place is here and your time is now. Ajabale. balẹ̀. àmúrawọ́ àmúrasẹ̀ ni ọ̀rọ̀ àṣẹ́kù ní belenja belenja belenja yòó ṣe rí ní ojú ìwé kẹta ìwé ìròyìn Saturday Sun ibẹ̀ náà mo ti rí ìròyìn eléyò tí ń pe gbogbo ẹni bá fẹ́ wọ bàálù ẹ táyọ̀mí hmm? báyọ̀ fẹ́ wọ bàálù ọlọ́wọ́ ẹkọ́nọ́mì dé lábẹ́lé hmm. ẹ ó kéré tán nìsín ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà ló ti di o fifty thousand naira wọ́n ní wọ́n ti nawọ́ owó ń So ọ ti lé sí i èdè abá ẹ tó kéré jù ọ̀bọ̀bọ̀ mm-hmm. nìkan kéré jù ọ̀ kéré jù tẹ́lẹ̀ ọ̀n tààtì mọ́ wà ó mm-hmm. kéne ní ìsìn báyìí ó kéré jù wà so thousand ẹ̀ lọ bá o mm. wọ́n ní ìdí abá tó sì bì òun náà nàlàyé o èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń fi léde wípé gbogbo nǹkan tọ́jà mọ́ pé à ń rà gẹ́gẹ́ bí ohun èròjà fún bàálù tó náà bá ṣe bẹ́ẹ̀ tí ọba nílò àti ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo owó pé bàálù ń bà èyí tí òun náà tún ti gbẹnu òkè wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lọ sarajọ tóbi bí owó òun bó ṣe fò fẹ̀rẹ̀ sókè ó kéré tán economy flight ó ti di fifty k fifty thousand naira lábẹ́lẹ̀ ni o kìí sókè òkun o. ayé ọmọ rọ̀ wá lọ́rùn ọlọ́run ó fi máa dè wá lára lágbára ọlọ́run mhm. jẹ́ kí àfihàn lọ rèé jẹ́ iṣẹ́ arábìnrin òjòwú tọ́lọ rèé gún ẹni tí ọkọ rẹ̀ ń ṣe wòsíwòbí sí ọlọ́ fi ọ̀bẹ gún un ó ṣiṣẹ́ alápàtà ẹ̀mí lára ọmọ ọlọ́mọ nǹkan bíi aago márùn-ún ìdájí ni wọ́n lọ́ọ́ fún ní àkámọ́ wọn inú ilé tí ó ń gbé òde ìrèlé nílùú Ondo ni wọ́n yí ìṣẹ̀lẹ̀ àgbọ̀ ṣe àhún ni ló ti ṣẹlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti náà gan kí ó kí ó ní wò báyìí lákòótó òfin bíi kòkòrò inú obì òjò wíbìnrin. Hmm. ẹ já lọ sí ojú ìwé kẹtàdínní ìwé ìròyìn Saturday Tribune ajá àbálẹ̀ ìkànnì fresh ní challenge ń bàdàn ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari òun náà ló ti ṣe bẹ́ẹ̀ ló mọ̀ ti ké sí àjọ ìṣọ̀kan ti ilẹ̀ Yúróòpù pé ẹ wò ó ẹ mọ̀ fi ojú à ni lórí fi mọ̀ wo àwọn kànáńkùrí eléyìí tí wọ́n ń dá wàhálà lọ́gbọ́lọ́gbọ́ lọ́ọ̀ sílẹ̀ pàápàá ní ilẹ̀ adúláwọ̀ ó ní lórúkọ ti àjọ ìṣọ̀kan ti ilẹ̀ adúláwọ̀ òun náà lòun mọ̀ fi ń gbé ọ̀rọ̀ yìí síta wípé àwọn èèyàn kan tọ́já pé wọ́n ni wọ́n wà nídìí gbogbo bí nǹkan bí ṣe ń láta níjù ní ilẹ̀ adúláwọ̀ òun náà ni kí àjọ ìṣọ̀kan ilẹ̀ yúróòpù kí wọ́n dákun kí wọ́n mọ̀ báwọn san kòǹkò ìyàmọ́ lórí o wọ́n ní ààrẹ ló ṣe bẹ́ẹ̀ ló fi ọ̀rọ̀ eléyìí síta níbi ìpàdé àpérò kan eléyìí tí ó wáyé tí ààrẹ náà tó ṣe bẹ́ẹ̀ tí ó wà ń bẹ̀ wọ́n ní nígbà tí ààrẹ tó ń fi ọ̀rọ̀ náà léde ààrẹ ni àbẹ́ẹ̀wá rí bí nǹkan ti ṣe rí sí o ní ilẹ̀ adúláwọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìpàdé ti ìṣọ̀kan ilẹ̀ adúláwà àti ti ilẹ̀ yúróòpù ẹlẹ́ẹ̀kẹfà rú ẹ̀ tá a wá ń ṣe àpérò rẹ̀ yìí ẹ dákun ẹjọ́ dá lérí pé bí ẹ ṣe máa san kòǹkò má àwọn tí wọ́n wà ń di à ń darúgúdù sílẹ̀ nílẹ̀ ti adúláwọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ti àjọ ìṣọ̀kan ilẹ̀ yúróòpù wọ́n pe ààrẹ fọ̀rọ̀ iléde ni o lọ́jọ́ àlàmísì iyún ní orílẹ̀-èdè Belgium níbi tí ìpàdé ọ̀hún ti gbé wáyé ẹ̀yẹ̀ wò ojú ìwé kẹtàdínlógún ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ gangan ni ìròyìn yẹn wà lódìdí o. ìròyìn eléyìí náà lódìdí ló kúkú wà ń bẹ̀ nípínlẹ̀ Adamawa àwọn aláṣẹ ibẹ̀ pé àwọn ò ní jẹ́ kí wọ́n tẹran màálùú síta mọ́ o àwọn ò ní jẹ́ wọ́n fọkọ̀ kó àwọn ò ní jẹ́ nìkan kan wọ̀lú àwọn gan wàrà gbogbo ìpínlẹ̀ tí wọ́n sì máa kó lọ